ojúmọ́ re ní mẹ́mọ́ ojúmọ́ re ní máfè ẹmọ́jire lópò lé àfẹ̀bòjójire nísàrẹ̀ ẹmọ́jire bí òjire àgòǹgò lẹ́ẹ̀mọ́ bá àfẹ̀bòjójire bí òjire àgòǹgò láfẹ̀bòjò bẹ́yìn olólùfẹ́ mọ́ màá wòrò Orísun bẹ́ẹ̀ bá ti jire àbùṣebùṣe ojúmọ́ owó ojúmọ́ ọlá ojúmọ́ àìkú ti ṣe báálẹ̀ ọ̀rọ̀ ń ló mọ wà lónìí ìtú lóníkà máa tún wá ṣe ìfà lóníkà máa fà wá mọ́ra bọ́jọ́ báyọ̀ akànrí bọ́ọ̀rù báyọ̀ akàtàrí ẹ̀mú kí ìmúṣikíṣe mọ́là àfẹ́kábàyìí láyé fẹ́ náà o ire lójú owó rí ire ní tiwa lọ́jọ́ tòní ojoojú ẹ̀ ń ṣòwò kọ́mọ̀ lè nájà òkòkò báyìí lọ ara ọ̀tá àlè Ojúmọ́ Ire lètò tó ń kàn sí yín láti mọ̀ bá wòran Orísun ẹ̀ lágbára Ọlọ́run bá àjọṣewọ̀ níbàjẹ́ ẹ̀ mọ̀ tẹ̀síwájú ọ̀túnbọ̀ ọmọ ọ̀túnba lèmi jẹ́ àmbásádọ̀ tó mòye ọ̀túnba àmbásádọ̀ adédèrè adé ìlú kọ tèmi yẹrù ọ̀kẹ́ ọlọ́fàmọ́jọ ọlálọ́mí ọmọ abisuki ọkọ ẹ bá ti jọ ṣe ní gbogbo ọ̀sẹ̀ rèé lórí ètò Ojúmọ́ Ire lágbára Ọlọ́run ọba àwa láwọn wá o ẹ̀yin náà láwọn ọba agara ìdọ́lọ́run ọba ẹ̀yin náà kò ní ṣàìsàn àwọn àdóòdì ṣàìsàn fún yín wò ẹ̀yin lágbára tàṣẹ Elédùmarè ẹ wò ó lórí ètò yín ètò wa Ojúmọ́ Ire lọ́jọ́ tèmi ọlọ́tọ̀ ló ti ní ohun ọ̀tọ̀ onítòhun ọ̀tọ̀ ọ̀tọ̀ntọ́lù ọ̀tọ̀ntọ́lùtọ́lù ọ̀tọ̀ntọ́lù wò torí pé lórí ètò yìí lónìí mo ní àwọn àlejò ṣàǹkóṣàǹkó lórí ètò àti pé nǹkan kan tó ṣe pàtàkì tó ṣe kókó tá a bá ń sọ̀rọ̀ nípa ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà náà lájọ fẹ́ mọ pẹ̀kẹ́lù hmm, bẹ́ẹ̀ ni torí pé àìláṣọ lọ́rùn pàká ó tú àpérò fún gbogbo ẹ̀mí ríwo ìsíwò ìwòrìwò ohun abátijọ́ wò báyìí gígun ní gun torí ẹ̀ láfíríkà àdíjọ́ wò ó àwọn ọ̀nà ètí a lè gbà mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè bàbá wa ìyẹn orílẹ̀-èdè nàìjíríà ní ayé tá a wà yìí àti àwọn nǹkan tí àwọn ọ̀dọ́ ń yà bàrà sí láyé òde òní tí sì ń ṣe bẹ́ẹ̀ ti mú ìdàgbàsókè bá orílẹ̀-èdè yìí ṣe bí àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀nyànmọ̀nyàn wọn lọ́wọ́ bọ̀ nínú òwe yóò bá wọn wọn ní ọwọ́ tó bá dilẹ̀ òun lè ṣú bẹ́ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ ilé iṣẹ́ yìí lórílẹ̀‐èdè nàìjíríà torí pé bí wọ́n ti ń pè wọ́n ní entertainment industry ó fún àwọn ọ̀dọ́ lọ́pọ̀lọpọ̀ láàyè láti máa rí àwọn nǹkan kan ṣe tó sì jẹ́ pé oríṣiríṣi ẹ̀ka àti ẹ̀yà ń ló wà nínú entertainment industry tá à ń sọ ìyẹn ẹ̀ka ti amúlùúdùn àwọn la fẹ́ sọ ń bẹ̀ ní sáwọn cinematographer àwọn tí ń ya àwọn sinimá àtàwọn orin ní ká sọ ni àbáwọn audio engineer tó jẹ́ pé àwọn náà ń gba ohun wọn sílẹ̀ sáwọn makeup artist ní ká sọ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó la fẹ́ kà nínú eyín adípèlé tinú ọrún tòde ọjọ́ ọ̀tàlélẹ́gbẹ̀rún mèrègè òun ló forí mulẹ̀ láìyọ̀ tó wá lórí àwọn tó wà lórí ìtàgé gangan àwọn tá à ń rí tó jẹ́ pé ìlú mọ̀ká ni wọ́n àwọn celebrities torí ẹ̀ la fi gbé àwọn ìlú mọ̀ká tó jọ jìnmì òṣèré orí ìtàgé wá sórí ètò yín ètò wa ojúmọ́ yìí lọ́jọ́ tòní kádìjọ fọ ọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa ibo gan ni ẹ̀ka ti amúlùúdùn yìí ibo la ti ń bọ̀ ibo la bàdé àti pé ibo gangan ń là ń bá a lọ àwọn tó wà ní agodo pẹ̀lú mi òdú ni wọ́n wọ̀n ṣá ìmọ̀ fólógo fólóko tàbá ń sọ̀rọ̀ nípa àwọn òṣèré orí ìtàgé tí wọ́n ti làmìlaka lórílẹ̀‐èdè nàìjíríà tá lórí ètò lẹ́ni ẹyin ọkùnrin ṣàǹkó ṣàǹkó méjì wọn ni mo gbé wá sí ilé àgọdọ ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ọ̀túnba òkùnkùn ní èrà níbi tí wọn èrà tí ò lọ́mọ nú ẹyin àlejò àkọ́kọ́ tí wọn fojú wọn àwọn ni ìmúlẹ̀mí ọ̀rẹ́ mi ẹ̀gbọ́n mi olúbùkọ́lá daṣọ tí gbogbo wa mọ̀ sí jacuzzi ẹ káàbọ̀ sílé agodo <laughs> bóòni ọ̀dẹ̀ odò bí sálàáfíà lélẹ́wà ẹ bá ń kí àwọn aráalé dáadáa. orúkọ mi ni olúwàbùkọ́lá daṣọ jacuzzi mo kí àwọn tó wà nílé ẹ kú fẹ́ wa ẹ kú gbogbo gbà wa. Hmm. adúpẹ́ o. ọ̀dà ẹ jẹ́ kó lọ́dọ̀ Olúbùkọ́lá Daṣọ tí bùkọ́ mọ̀ sí jàkúsì kí n lọ sí ọ̀dọ̀ ògo kan tó ń tàn ràmọ̀ràmọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí tó jẹ́ pé ẹ̀yin ẹ̀ta máa ń gbọ́ ògo ìràwọ̀ tí ó ń tàn tí ò ní kú láéláé ó ní ìràwọ̀ yìí àwọn àyìn apè wọn ní actor agége ẹ̀yìn àbọ̀rọ̀ débẹ̀ wọn àbá béèrè débẹ̀ ibo láktọ̀ ti jáde lágége mo rántí ẹ̀gbọ́n mi lọ fìdírís àwọn náà ní ọ̀gá olórin agége ó dáa gbogbo àwọn ògo tí ń jáde látàgége yìí kò ní wọmi lágbára ọlọ́run ọba tálàlejò omi kejì lórí ètò lénìí Ọlámilékan Akínyẹmí tí gbogbo ògo agége eh, ta ló là so <laughs> ẹ káwọ sórí ètò ẹ bá ń káwọ ara ilé ògo agége hmm, actọ agége. ẹ̀yin olólùfẹ́ mi nílé orúkọ mi ni ọlámilékan akínyẹmí tí gbogbo èèyàn mọ̀ sí èké actọ agége hmm. ẹ ṣe gan Dr Agege àti Jàkúsì ni wọ́n ń bẹ ilé agodo pẹ̀lú wa lágbára ọlọ́run yóò mọ̀ ju yín ṣe o ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Jàkúsì e, ẹ ti wá sórí ètò pẹ̀lú mi dáadáa pàápàá jùlọ ọ̀rẹ́ lẹ jẹ́ fún wa nílé ìṣẹ̀mọ́bàwòrán Orísun lágbára ọlọ́run bàjọ́ ṣe wò ní bàjẹ́ ẹ̀ka ètò amúlùdùn àti ìdárayá lórílẹ̀‐èdè Nàìjíríà entertainment industry ká tó bọ́ síbi eré orí ìtàgé gàgà ẹjẹ́ àwò lápapọ̀ kí lẹ lè sọ nípa rẹ̀ lórílẹ̀‐èdè ṣó ń dàgbà sókè àbí kí làwọn kùdìẹ̀kùdìẹ̀ tẹ̀ mẹ́. Mm, ṣe rí tàbá pa entertainment industry hmm. inú mi dùn ìbéèrè hmm. tẹ́ béèrè hmm. inú mi dùn gan tàbá sọ̀rọ̀ pa entertainment industry as at now both orin ni o ẹ o fíìmù ni o oríṣiríṣi ni o ó ń dàgbà sí inú mi dẹ̀ ń dùn bó ṣe ń dàgbà sí i wọ́n ẹ̀kan tó mọ̀ kàn fẹ́ kí a ṣe tí mo fẹ́ kí àwọn yẹn kan ṣe fún wa ni pé kó máa fún wa ń support. Hmm, àtìlẹ́yìn àtìlẹ́yìn kó máa support wa hmm. kò sí nǹkan tó ní wa dábàá sọ pé òkè afẹ́ ní film village ní nàìjíríà lákò hmm. afẹ́ ní film village lákò òkè nàìjíríà sọ nàìjíríà ló kọ́ fún wa gọ́ọ̀mẹ̀ntì kọ́ fún wa òkè film village lẹ́yìn o ìpínlẹ̀ ti sinimá yìí o pamẹ́ríkà ṣe ṣe kò sí nǹkan tó bàjẹ́ ń bẹ̀ bọ̀ wọ́n fi wálẹ̀ pé ẹ máa tiraka ẹ máa tiraka ẹ tiraka ẹ̀mí bẹ̀ wọ́n ni lágbára ọlọ́run bá ọlọ́run dẹ̀ máa fún wọn ṣe kó túbọ̀ kó túbọ̀ kó túbọ̀ máa ràn wá lọ́wọ́ sí i torí pé <laughs> tóun bá ràn wá lọ́wọ́ sí i ẹlòmíì wa fẹ́ ṣe ó fẹ́ dára nú ẹ̀ tí ò bá ṣe alátìlẹyìn kò ní rárá ẹ̀ dáadáa. Hmm, hmm. ó dà ẹ ṣeun ẹ ṣeun ẹ jàkúsì ẹ jẹ́ lọ ọ̀dọ̀ actor Agege ẹ kí ni àwọn ìpèníjà tí à ń ya sinimá à ń kọrin àwọn èèyàn tí wọ́n ní àrà yẹn talent nínú kí làwọn ìpèníjà tí wọ́n ń kojú lórílẹ̀‐èdè nàìjíríà tó fi dàbí pé bóyá bóyá àwọn kan wà tán fẹ́ ṣe ṣùgbọ́n ààyè ò tí ì fún un. ẹ ṣe olótú nǹkan tí mo rí lórí ọ̀rẹ́ ni pé àwọn èèyàn ń try gan hmm. but wọn ò lórànlọ́wọ́ hmm. tó dẹ̀ kàn wọ́n pàwọn nàìjíríà àkìrìn wọn lọ́wọ́ hmm. But mo ń bẹ̀ wá mo fi àsìkò wọn àwọn èèyàn tó ń wù wá nílé lọ́wọ́ kàn ràn wá lọ́wọ́ because nígbà tí èèyàn bá ní nǹkan tó fẹ́ ṣe tí ò rẹ ni assist yẹ Hmm. ẹjọ ṣé nǹkan tó fẹ́ ṣe ṣé kì í ṣe inú ẹ̀ ló gbé ni so but lásìkò ìlọ mo mọ̀ pé bá ṣe ń sọ yìí ọlọ́run máa máa wọnú àwọn tí wọ́n máa ràn wá lọ́wọ́ wọ́n máa assist wa láti máa ṣe ogun kan. yakusi tá a bá mú Hollywood tá a mú Bollywood Nollywood ló kù ní gbogbo àgbáńlá ayé tẹ bá sì wo Hollywood lórílẹ̀ America, Amẹ́ríkà ń bẹ̀ tẹ mú Bollywood lórílẹ̀ India tẹ wá sórílẹ̀‐èdè Nàìjíríà tẹ mú Nollywood àwọn méjì tí mo dákọ̀ síwájú yìí wọ́n ń pa owó wọlé fún ìjọba torí tí ètò yìí máa ń bojú wò jù ó ní àwọn ìdàgbàsókè orílẹ̀-èdè bàbá sì ń sọ̀rọ̀ ìdàgbàsókè orílẹ̀-èdè à lè ṣe ká mọ̀ sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́ kí lẹ rò pé ẹ ṣe rò pé Nollywood industry àti entertainment industry lápapọ̀ tí wọ́n ń pawó tó tọ́ wọlé fún ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà. àwọn láìkí bèrè tẹ bèrè yẹn tó bá sọ pé wọ́n pawó wọlé hmm. ẹ ò mo mi ò ríro dada. Hmm. ṣó ti yé hmm. wọn ní tí èèyàn bá ṣe nǹkan tó máa mórí èèyàn wú hmm. tíjọba bá ṣe pé ok fine ìkàn yóò yá nǹkan báyìí mi fẹ́ ṣe fún yín oyè báyìí lẹ gbọ́dọ̀ máa san wọlé fún wa ẹ tí ìrìn ọdún mọ̀ sọ yẹ pé àwọn dàmí wá dún ní wọn wá tẹ ilẹ̀ tuntun. yes yes so tíjọba bá ṣe irú nǹkan mẹ́tò òkè fine kíní iye mo fẹ́ ṣe ó yá mo fẹ́ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí olórin o olórin kíníkan kíníkan kíníkan kíníkan ok ìkàn báyìí la ṣe fún yín ìkàn báyìí lẹ gbọ́dọ̀ máa ṣe Mm. wọ́n máa ma ṣe mm. bọ̀ nígbà tó ń bá ṣe irú ẹ̀ bá rẹ̀ fẹ́ pawọlé fúnjọba anybody máa ma jàfá pọ̀ ara ẹni mẹ́rin. Mm. Eh, àwọn àpò tẹ́ ń jà sí iná ọ̀pọ̀lọpọ̀ nú àwọn sinimá tẹ́ ń gbé jáde bó bá kú dé àpò ẹnìkọ̀ọ̀kan náà ẹ̀ ń san àwọn owó orí táàsì lọ́lọ́kan òjọ̀ kan bẹ́ẹ̀ ra rédíò ẹ̀ san táàsì bẹ́ẹ̀ ra tv èyí owó ń wọlé náà fúnjọba náà lọ́lọ́kan òjọ̀ kan bí o bá tiẹ̀ jẹ́ owó tẹ́ẹ̀mọ̀ kó fún ọ ní kìsì báyìí àti pé àwọn àjọ bíi Nigerian Film and Video Censors Board àti àwọn àjọ tó ń rí sí àwọn àgbẹ̀ sinimá jáde ǹjọ́ ní àwọn owó kan tẹ́ máa ń san fún wọn fún àti máa lu sinimá lóǹtẹ̀. a máa ń sanwó Hmm, eh, owó tọwọ́ ìjọba náà bẹ̀ wọ́n bẹ́ẹ̀ bá sì yà sinimá ṣé owó òde bẹ́ẹ̀ láti lọ́jọ́ ìjọba. tí ẹ ló ṣe ń dùn mí pé hmm. kó fún anigun support ju hmm. nǹkan tó wà nílẹ̀ yẹn lọ ẹ eh, tí wọ́n mọ̀ sẹ́ kó fún anigun support ju nǹkan tó wà nílẹ̀ yẹn lọ. actor gbogbo Agége lágbára Ọlọ́run ẹ̀ ní ṣubú kí lè ẹ rò pé ìjọba lè ṣe ní ìgbésẹ̀ láti rí dájú pé eh, entertainment industry lórílẹ̀‐èdè Nàìjíríà ó túnbọ̀ rú gọ́gọ́ jù báyìí lọ ó sì ń pawó wọlé torí ẹ wo sinimá Bollywood pàápàá ìyẹn àwọn India tán bá ṣe tán bá parí sinimá tàbí níbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n gbé àwọn oríṣiríṣi àwọn orúkọ iléeṣẹ́ ìjọba sí àtàwọn iléeṣẹ́ aládàáni pé àwọn ni wọ́n ṣe àtìlẹ́yìn ṣùgbọ́n lórílẹ̀‐èdè nàìjíríà ń tẹ́kàn máa gbọ́ ni pé adúpẹ́ lọ́wọ́ aláàjì kìnnì kan royal family kílẹ̀ rò bí ìjọba lè ṣe. ẹ ṣe lótú pápá àpáká tó lọ lábala yìí. nǹkan tí mo rí bẹ́ẹ̀ tí ìjọba lè ṣe fún wa ni pé àkọ́kọ́ ń bẹ̀ hmm. kí wọ́n support wa hmm. tó dẹ̀ support wa tán àwọn tó ń ta párísì hmm mi mọ hmm. bi ilé. àdèbí pàrísì òun ẹ̀yin ìwà nínú ilé ojúmọ́ rẹ to. tẹ ètò lójúmọ́ rẹ ó tẹ ẹ síwájú ajé àṣegàyà díẹ̀ àwọn àlejò mi jacuzzi àti actual game bẹẹlí agodo pẹ̀lú mi àjọmọ pẹkẹlù kórílẹ̀èdè nàìjíríà olè ìdàgbàsókè náà ni ẹ kú kalẹ̀.